àwa obìnrin náà nígbà míì tí obìnrin bá tilẹ̀ ní two naira tọkọ ní one naira fifty kọ́bọ̀ obìnrin yẹn obìnrin míì apá ìmàga sókè ni jẹ́ pé ọkọ ò ní lè bá wímọ́ ọkọ ò ní lè ní kó jókòó ọkọ ò ní lè ní kó dìde kò ní sí ìbọ̀wọ̀ fọ́kọ mọ́ ìgbà tí ayé ṣì máa máa wà títí tí ayé máa fi parí ìgbà gbígbìn máa wà ìgbà ìkórè ìgbà ooru ìgbà òjò ìgbà ẹ̀rùn ìgbà ọyẹ́ ìgbà níní ìgbà àìní kọ́lọ́run má ṣe wá láláìní àwa ní ṣe aláìní ohun rere gbogbo ohun tá a bá dáwọ́lé a máa yọrí sí rere ẹ wá nǹkan fìdílé ẹ̀yin aráalé nítorí èmi Oyèyínká Ògúnjọbí ọmọ wọn lódò ajé mo kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ìrírí lẹ́ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń lani lọ́yẹ̀ ètò tó ń kọ́ni lóye ètò tó ń ṣíni níyè ètò tẹ́ ẹ̀ ń fẹ́ mo dẹ̀ nítorí pé ẹ̀ ń fẹ́ ètò yìí ẹ̀yin tẹ́ ẹ̀ ń fẹ́ wa ẹ̀yin tẹ́ ẹ̀ tún ń fẹ́ wa àníjọ tẹ́lọ ara wa ẹ máa fẹ́ wa sí ni ohun tá a fi tá a fi ń sọ̀rọ̀ tí ẹ fi ń gbọ́ wa kò ní há etí tẹ̀yin náà fi ń gbọ́ wa kò ní di láṣẹ ń tẹ̀dùmarè bó ṣe máa jẹ́ nìyẹn ó yẹ èmi nìkan kọ́ ni mo wà lórí ètò yìí ó yá pèsè wọn létí. mo ń jẹ́ ní méje mẹ́jọ èmi mọ itú délé ní àbúrò yín ọ̀rẹ́ yín Abíọ́lá ọmọ Bùkọ́lá ọmọ wọn ní ìgbóná ọmọ wọn lálàkòkọ ìrọ̀rùn ní Kwara State ọmọ bó o ṣiṣẹ́ ò lówó ṣùgbọ́n ṣiṣẹ́ kọ́rọ̀ rẹ̀ balẹ̀ pọ̀ wọ́n ní ṣiṣẹ́ ṣiṣẹ́ ká jàre ìṣẹ́ lórí ètò lẹ́ni ìtafẹ́ gbé wá fún ilé ní òní agbára gan tẹ̀ máa kọ́gbọ́n tèmi náà kọ́gbọ́n hmm. ta tó bọ́ sórí ètò lẹ́ni oyè yín ká hmm. ẹ̀yin ará ilé o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó yá àbúrò mi yẹn ó jàre o àbí ó jẹ̀bi àbí ọgbọ́n ẹ̀ ò tó tó fi wá fi lọ ọ̀rọ̀ lọ̀ mí hmm. ó ní àǹtí mi máa ṣẹ̀ṣẹ̀ pàdé ara ọmọkùnrin kan ni hmm. bá kẹnu fẹ́ sí mi n hmm. tẹ̀ tí ń gbà fún mo ti ń ṣe gẹ́gẹ́ tó. ẹnu ìfẹ́ àbí ẹnu èwo ẹnu ìfẹ́ ti wá póríṣiríṣi láyé èdè ni o ah. ẹnu ọ̀fẹ́ tó kọ sí ni pé òun fẹ́ẹ́ fẹ́ ẹ̀. ok. so ó bá ní à onípara tó máa bèrè lọ́wọ́ òun pa ṣé òun níṣẹ́ lọ́wọ́ ah mi ò gbọ́ tọkùnrin sí náà wọ́n máa ó tiẹ̀ dákó béèrè náà. ẹ̀ẹ́dọ̀ dáná ṣùgbọ́n kò ṣe àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé síwájú nìyẹn. ó ní kọ́kọ́ tó kọ́ béèrè lọ́wọ́ òun náà pé ṣé òun níṣẹ́ lọ́wọ́ bánà òun níṣẹ́ lọ́wọ́ ó nípa tó tún máa dáhùn bánà ah olúwa ṣeun tó ní ẹ̀sẹ̀ níṣẹ́ lọ́wọ́ hmm. wà á lè tọ́jú ilé wà á lè tọ́jú ara ẹ̀ wà á lè tọ́jú àwọn ọmọ. bánà. kò fẹ́ mú ọkùnrin yẹn ò fẹ́ bùkátà rẹ̀ ó ti wò pé kò ní jẹ́ ẹ bùkátà sóhun lọ́rùn a máa dáṣe irun a dáṣe kanná kò ní di pé mo fẹ́ mo fẹ́ ṣe irun ojú o àbí mo fẹ́ lé kanná o àbí mo fẹ́ lé owó. tiẹ̀ tiẹ̀ ní kẹ́jẹ́ tiẹ̀ máa bọ̀rọ̀ lọ́mọ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọ ọkùnrin tó béèrè pé ṣé oníṣẹ́ lọ́wọ́ iṣẹ́ kí lòun ṣe kí lòun ṣe. bá ní àǹtí mi mo bá béèrè mo béèrè lóhùn oníṣẹ́ lòun òun sì ń wáṣẹ́ ni. ó tán ó tán o ẹ̀yin aráalé ẹ̀yin obìnrin ó tí ọ̀rọ̀ yìí gbẹ̀rín ọ̀rọ̀ yìí gbọ́gbọ́n. ó lóun ṣe òun àṣẹ lọ́run ṣé ó ti ṣe tán àti fẹ́yàwó ni àbí eh, kò ṣe tán. ẹ ẹ ìyá ò tí ì ṣe tán láti fẹ́yàwó. <laughs> Eh, owó la fi ṣọkọ obìnrin <laughs> gbogbo ọkùnrin tó bá fẹ́ níyàwó sílé ó gbọ́dọ̀ níṣẹ́ kan tàbí ìkejì tó ń ṣe èyí tí ò bá wá tí ì níṣẹ́ bóyá ó ń wáṣẹ́ lọ́wọ́ ọlọ́wà fún rí. Ah, àmì ah, lórí ètò lẹ́nìí ètò lè tó wá ètò ní ta tó bọ́ sórí ètò tòní ẹ ká dókè lọ́hùn kí ni ìrírí ẹ. kí làwọn nǹkan tó ń là kọjá. má mi kàn. nítorí wípé ètò ìrírí ti dé tí o máa mú àwọn ìrírí ẹ wá fún ẹ̀kọ́ ìlanilọ́yẹ̀ àti ìmọ̀ràn. ìrírí lẹ́tò. ètò nìrírí. ẹ fi gbogbo àtẹ̀jíṣẹ́ yín àti ìrírí yín ránṣẹ́ sí orí nọ́mbà tẹ̀ ń wò lórí amóhùnmáwòrán yìí. bákan náà ẹ máa láǹfààní láti bá àwọn hmm. ọ̀jọ̀gbọ́n níbi tá a ti máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ìrírí yín tá a dẹ̀ máa sì máa ní hmm. ọ̀nà àbáyọ. ìrírí lẹ́tò ètò nìrírí. mo tún kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò yín ètò wa ètò ìrírí torí ẹ ti mọ̀ pé ètò nìrírí ìrírí lẹ́tọ̀ ètò tó máa fètò yìí tó máa fi ètò yìí fi gbàgbàgà wá ṣe díẹ̀ torí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé àwọn ẹ̀dá ayé àwọn èèyàn kò sí àròsọ nínú ọ̀rọ̀ wa gbogbo nǹkan tá a máa ń sọ nǹkan tó ń jó ẹnìkan lára lọ́wọ́lọ́wọ́ iná tó ń jó ẹnìkan hmm. lára la máa fi ń kọ́ ẹ̀yin èèyàn lọ́gbọ́n àbí ibi tí bàtà ti ń ta ẹnìkan lẹ́sẹ̀ ni a máa ń gbé wá pé ẹ̀yin èèyàn ẹ wá bá wa bòróró òróró ìtura sí òróró ìtura la tún ní kẹ́ wá bù sí ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò lénìí nítorí pé ẹ tí àárín ọkọ àti aya tí ò bá gún régé nípa owó àti àwọn nǹkan tí ó yẹ kí ọkùnrin máa ṣe tí obìnrin ti wá ń ṣe irú hmm. ilé náà àbí irú àárín ọkọ àti aya náà a máa a máa mì kò ní sí ìfẹ́ tó bá jẹ́ pé obìnrin ló ń ló ń gbé bùkátà àwọn bá bùkátà díẹ̀díẹ̀ ó tiẹ̀ ṣe ṣìtẹ́ ọkọ ẹ̀ mọ́lẹ̀ nígbà mìíràn ọkọ ní bóyá torí ó lówó àbí. Ah, ló ṣe tẹ̀ wọ́n mọ́lẹ̀ ló ṣe tẹ̀ wọ́n mọ́lẹ̀ ó bá yẹ pé ó jókòó tó fẹ̀ sídìí kiri tó wò pé à ah, tó tiẹ̀ fi bá dáàdì ṣeré ni pé dáàdì ẹ̀ẹ́dẹ̀dín dòdò náà dáadáa ní ah. ṣèbí torí pé wọ́n ló lọ ra dòdò yẹn wá owó ẹ̀ ló fi ra dòdò yẹn ló fi sọ pé kéèmì wá lọ dín dòdò ṣùgbọ́n tó bá yẹ pé dáàdì ló ra dòdò yẹn wá ẹ lè a lè yẹ àwọn obìnrin àmọ́ bá ṣe máa ń yọ̀ sí dáàdì lọ́rùn pé dáàdì ẹ̀ẹ́dẹ̀dín dòdò yẹn bẹ́ẹ̀ ṣe máa ń dín tó bá jẹ́ pé ọkùnrin tó máa wọnú kíchìn èèyàn lè yọ̀ sí lọ́rùn bọ̀ tó bá jẹ́ pé ọkùnrin tí ò bá kí ń wọnú kitchen èèyàn lè wá nǹkan mi a ní oríṣiríṣi ọ̀nà ta fi lè gbà ta fi yọ̀ sí àwọn ọkọ wa lọ́rùn ṣùgbọ́n ó máa ń dùn tó bá jẹ́ pé òun wà lọ́wọ́ ọkọ òun wà lọ́wọ́ ìyàwó ẹnìkan ò tọrọ jẹ lọ́wọ́ ẹnìkan tí owó bá wà lọ́wọ́ ìyàwó á easy á rọrùn hmm. láti sọ fún ọkọ ẹ pé nǹkan báyìí ni mo fẹ́ tí ọkọ gan ò ní wò pé a mọ̀ pé ó lè dára nǹkan yẹn fúnra rẹ̀ ṣùgbọ́n tí ò bá wá sí owó lọ́wọ́ ọkọ a máa mú nǹkan míì jáde wá òun ló wá mú wa wọnú ọ̀rọ̀ tí a gba ìwé ẹ̀ láìpẹ́ yìí kò yẹ ká tí ì sọ̀rọ̀ yìí torí kò ń ṣe ọ̀rọ̀ yìí ló kàn hmm. ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí ẹni yìí ń bẹ̀ pé ẹ òun ò fẹ́ padà di èrò ẹ̀yìn ló mú wa ká pé ẹ jẹ́ ká gbọ́rọ̀ yìí yẹ̀wò nítorí pé a lè dákẹ́ sí ọ̀rọ̀ yẹn kí àsìkò ẹni yẹn lọ àdẹ̀mọ̀ bóyá èyí tẹ́ ń wò wáyìí ó yẹ máa ní ìyànjú kan tí ẹ máa lè gba ẹni yẹn tó jẹ́ pé ìyànjú yẹn gangan tí ìwọ bá sọ yẹn gan lẹ́ni ẹ máa múlò òun la ṣe gbé wá ẹ jẹ́ kí n wọnú ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ náà dá lórí ọkọ àti aya tí wọ́n ti jọ ń gbé pọ̀ ní inú dídùn àti àlàáfíà ọkùnrin yìí ó pàdánù iṣẹ́ ó ti jẹ́ èèyàn kan tó ti ní owó gidi rí tílé wọn ń tò tílé wọn ń tòrò ṣó tiẹ̀ yẹ kó jẹ́ pé owó ló máa jẹ́ kí ilé máa tòrò ni. Ah, wọn lówó ṣeun gbogbo. Hmm. ilé wọn ń tutù ilé wọn ń tòrò ìgbà tó ṣe díẹ̀ iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ ọ̀nà bẹ̀rẹ̀ sí ní dàrú kò sí nǹkan kan mọ́ iṣẹ́ ò sí owó ò sí ọkùnrin tí ò bá dẹ̀ ní iṣẹ́ ṣe ló máa ń jọ ọ̀lẹ lójú ọmọ aráyé àwòpọ̀ lẹ́yìn kò fẹ́ ṣiṣẹ́ kò fẹ́ ṣiṣẹ́ wọn ò ní mọ̀ pé ṣiṣẹ́ ṣiṣẹ́ ni nǹkan ló dé lójijì obìnrin yìí ó gbìyànjú láti máa dá aṣọ àṣírí bo ọkọ ẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá ti nílò owó àbí nǹkan tí ó lè mú ìdọ̀tí bá ọkọ ẹ̀ bá ọkọ ẹ̀ ó ń ba sanwó ilé á ba sanwó iná á sanwó ilẹ̀ hmm. láì sí ìnira ó lè má rọ obìnrin yẹn náà lọ́rùn. kò lè rọ lọ́rùn. kò lè rọ lọ́rùn kó máa dájọ́ ah. bùkátà. kò tó yẹ kí èèyàn méjì ṣe èèyàn kan wá ń ṣe. èèyàn kan wá ń ṣe ṣùgbọ́n kò kò bínú sí kò dẹ̀ kò kò fẹjọ́ sùn kò sọ pé sóun kò ní kò sóun kò sọ̀rọ̀ kó rọra gba kámú fọ́lọ́n pé ọlọ́run á ṣe èyí ṣùgbọ́n ṣé ká ní ìgbéraga ọkùnrin yìí ni kò jẹ́ kí ìyàwó ẹ̀ kó ní ìfọ̀kànbalẹ̀ nínú ilé obìnrin yóò lè rìn síbí wá nítorí òun ló ti wá ń lówó lọ́wọ́ sìn hmm. obìnrin yóò lè rìn sọ̀hún wá nítorí òun ti ń lówó lọ́wọ́ sìn tó bá lọ síbi ọjà ẹ̀ tó bá pẹ́ dé wá ní owó tó ní lọ́wọ́ ni ò jẹ́ kó gbọ̀n òun ni ò jẹ́ kó tètè dé. láti wá tọ́jú ilé. láti wá tọ́jú ilé kí n má fọ̀rọ̀ gùn wọn wá jẹ́wọ́ ilé obìnrin dẹ̀ nìyí àwọn obìnrin mi ò fẹ́ kí láńlọ́ọ̀dù wa máa pariwo obìnrin mi tí láńlọ́ọ̀dù wọn bá wá kanlẹ̀kùn á béèrè pé kí ló ṣẹlẹ̀ ṣé kò sí hmm. obìnrin mi ò fẹ́ ìdọ̀tí ó lóun sanwó ilé owó ilé wọn six hundred thousand ó lóun san owó yẹn fún landlord ó ní owó olólùn kó fún ọkọ òun kó lọ san fún landlord san fún landlord ó ní landlord wá ní ọkọ òun wá ẹ má bínú ẹ̀yin aráalé ọ̀rọ̀ ọlọ́rọ̀ dùn sọ jù bẹ́ẹ̀ ó ní ọkọ òun wá ní lẹ́yìn tó ti san owó léèyàn fún landlord sí ó ti di pé òun ló gba ilé lọ́wọ́ landlord nìyẹn ìyàwó wò pé ah, ṣe bóun ṣàkówó fún ẹ kó lọ san fún landlord ni ó ní láti bẹ̀ ọkọ ò súnlé mọ́ ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe ségesège ó ní òun kọ́ lòun nílé mọ́ ìyàwó òun lónìí tó fi lè sanwó lé ó nílé tó fi lè sanwó lé ìyàwó bẹ̀rẹ̀ sí ní máa bá ọkàn jẹ́ pé à ṣé kò wá sí nǹkan míì bẹ́ẹ̀ báyìí kí làbọ̀rọ̀ máa ní òní súnlé mọ́ mo daṣọ àṣírí bò ẹ̀ mo daṣọ àṣírí bò ẹ̀ ni ṣé kí láńlọ́ọ̀dù wa máa pariwo lé wa sí ní lórí. lórí àbí kí àbùkù tí ò yẹ kó kàn wá kó wá máa kàn wá lórí pé a fẹ́ gbé ilé obìnrin yìí ní ọmọkùnrin yìí wá pè òun pé mi ò lè máa bá ẹ gbélé tí ó jẹ́ pé ìwọ ló sanwó ah. kàkà kí n bá ẹ gbé bẹ̀ yẹn wáyà fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀ báyìí báyìí wàá fi sílẹ̀ wàá tẹ̀lé mi máa lọ sí ìlú a padà sábúlé ọlọ́run má jẹ́ a padà sábúlé o kán lọ máa gbé bẹ́ẹ̀ kán lọ máa gbé lábúlé ó ní àwọn á padà sábúlé àwọn á lọ gbé lábúlé ó tún wá fi kókó kan sí i ó ní tí obìnrin yóò bá ti tẹ̀lé òun padà lọ sábúlé àtàwọn ọmọ torí pé ó ti mọ̀ pé òun ò lè gbé ìgbé ayé èkó mọ́. jẹ́ ń jókòó dáadáa. ọ̀rọ̀ yẹn gbà ìjókòó ó gbà ìjókòó dáadáa ó ní tí ò bá ti lè wá tẹ̀lé òun lọ sábúlé ó gbàgbé ẹ̀ pé òun lọ́kọ àbúrò nǹkan bíọ́lá ọ̀rọ̀ yìí lágbára ọ̀rọ̀ yìí jẹ́ mú mi jẹ́ mọ́ mi ọ̀rọ̀ yẹn ó gbomi <laughs> ẹ̀yin aráalé ẹ̀yin náà ẹ mọ́ mi ẹ mọ́ mi ẹ mọ́ mi ọ̀rọ̀ yẹn lágbára ẹ dúró ṣé ọkùnrin yìí fẹ́ sọ obìnrin lẹ́nu arìnrìn ni. Ah, ẹ̀yin aráalé kò yé mi o. kí ló fẹ́ sọ obìnrin yìí dà kò ṣe dá sí o ti o ti fún ní o ti fún ní àwọn ṣe condition la máa pè é. condition ni o ti o ti eh. wò pé tó bá ti tẹ̀lé mi lọ sí ìlú gbàgbé ẹ̀. Eh, kí ló bí fẹ́ lọ máa ṣe nílùú kò yé mi ṣe nílùú ṣé àbí bóyá ọkọ ẹ fẹ́ lọ máa dáko nílùú àwọn ìyàwó á máa tẹ̀lé lọ nǹkan tó bá ti gbìn ìyàwó á máa bá gbé apẹ̀rẹ̀ <laughs> ọ̀rọ̀ yìí le ọ̀rọ̀ yìí le ọ̀rọ̀ yìí le torí ẹ̀ a wá gbé àlejò wá sí orí ètò wa lónìí nítorí pé ọ̀rọ̀ tí a bá lè dàgbé a máa tún gbé àwọn ọ̀jọ̀gbọ́n ńláńlá wá ẹ̀yin aráalé náà ẹ máa ń bá wa dá sí o ṣùgbọ́n ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí àṣà wa lórí ètò yìí pé a máa gbé èèyàn kan tí wọ́n máa lè bá wa fi ẹnu sí torí àwa la kàwé obìnrin yìí Mm. àwa lè má rí akọ́lá tún máa dájọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni kó má tún jẹ́ àwa ni olùdájọ́ àwa ló ní olùsọ̀rọ̀ àwa náà là ń pa àwa náà ń kún àfẹ́jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbé àlejò wa wọlé ìyá wa ìyáàfin ẹ̀dùnjọbí. E ẹ káàbọ̀ sórí ètò ìrírí ìyàwó Adéníkẹ́ Ẹ̀dùnjọbí àwọn aráalé ńkọ́ ṣe dáadáa la bá yín ẹ bá mi káwọn aráalé. ẹ gbogbo etí tó ń gbọ́ mi ní àsìkò yìí àkíyé ẹ àsìkò yìí náà orúkọ mi ni Adéníkẹ́ Ẹ̀dùnjọbí eléré orí ìtàgé mi ní ìṣẹ̀lẹ̀. ẹ káàbọ̀ sórí ètò a nítorí àpè yín ẹ̀rẹ̀ jẹ́ wa ọlọ́run á máa jẹ́ fún yín. àmín. gbogbo nǹkan tẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere. àmín. ohun tí ẹ bá fẹ́ kó jẹ́ a máa jẹ́ fún yín. àmín. èyí tẹ́ ẹ bá fẹ́ kó jẹ́ a máa rí bẹ́ẹ̀. àmín. bó ṣe máa rí nìyẹn. ẹ ṣé gan. ọ̀rọ̀ kan ló jẹ́ ká gbé yín wá mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí ẹ ti mọ̀ ni nítorí pé a ti kọ̀wé ẹ̀ náà sí yín kí a tó gbé wá sórí ètò a wá fẹ́ kí ẹ bá wa sọ fún àwọn aráalé àti pé ẹni tó ní ọ̀rọ̀ yìí a fẹ́ kí ẹ bá wa wọ inú ọ̀rọ̀ náà ẹ jẹ́ kí n tún ọ̀rọ̀ náà sọ nítorí àwọn tó ṣẹ̀ ń dé orí ètò lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ yẹn dá lé ọ̀rọ̀ obìnrin àtọkùnrin ọkọ àtìyàwó lọ́rọ̀ kan tí wọ́n jọ ń gbélé tí nǹkan bẹ̀rẹ̀ sí ní máa ṣe dáadáa nídàkejì fún wọn nítorí pé ọ̀rọ̀ pàǹbániṣiṣẹ́ ìgbà míì ó lè yẹ ẹgbẹ̀rẹ̀ ní bí ilé ayé dẹ̀ ṣe ń lọ báyìí kò ń ṣe pé béèyàn ṣe ń fi iṣẹ́ kan sílẹ̀ la ṣe rí mi ọkọ ò ríṣẹ́ ìyàwó ló ń tọ́jú ilé ó ń tọ́jú àwọn ọmọ ó ń sanwó ilé sanwó iná sanwó ilẹ̀ ṣùgbọ́n ọkọ ṣáàmà ló ń ṣe lára ni àbí ìgbéraga gbogbo nǹkan tíyàwó ẹ bá ti ṣe a nítorí owó ni torí pé òun ló lówó lọ́wọ́ lásìkò yìí èyí tó wá ṣe gbẹ̀yìn tó wá mú obìnrin yìí wò pé hmm, jẹ́ kí n tètè wá wọ̀rọ̀ kò fi ṣàjálẹ̀ kọ́kọ́ béèrè àmọ̀ràn àwọn èèyàn náà ó ní àwọn jẹ owó ilé òun wá kó owó ilé yẹn fọ́kọ pé kó lọ kó fún landlord ọkọ wa ní nígbà tó ti wá jẹ́ pé òun ló máa sanwó ti sanwó ilé kò tiẹ̀ ṣe pé òun ló máa sanwó ilé òun ló sanwó ilé báyìí ilé nílé ẹ̀ o òun o òun kọ́ lè òun ní ilé mọ́ o má béèrè owó lọ́wọ́ mi mọ́ o ó lóun wá wò pé ọ̀rọ̀ yìí ti ó ti fẹ́ kọjá agbára òun nígbà tó kọ́ pé jókòó pé máa jẹ́ á o tó bá mọ̀ pé ilé ẹ̀ ló ṣe fẹ́ máa gbé torí kò wálé wá sùnmọ́ látìgbà tíyàwó ẹ̀ ti sanwó ilé máa jẹ́ á tó bá ti jẹ́ pé ilé yẹn ni a sì máa ma gbé o mi ò ṣe mọ́ o èmi fẹ́ máa padà lọ sí abúlé o tó bá dẹ̀ ti mọ̀ pé o ò lè tẹ̀lé mi padà sábúlé àtàwọn ọmọ ibẹ̀ yẹn ni ìrìn àjò ọkọ àti ìyàwó wa parí sí o obìnrin ò dẹ̀ kí n fẹ́ pàdánù ilé wọn òun ló wá jẹ́ ká wò pé a nílè dá sọ̀rọ̀ yìí tán gẹ́gẹ́ bí obìnrin àmọ̀ràn owó ni ẹ lè gba obìnrin yìí àti àwọn obìnrin tí wọ́n lè máa la irú nǹkan yẹn kọjá lọ́wọ́lọ́wọ́. mo dúpẹ́ lọ́wọ́ yín olóòtú ṣe rí lákọ̀ọ́kọ́ náà nǹkan tó ṣe arábìnrin yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin hmm. especially lórílẹ̀‐èdè tàwa yìí hmm. tá a bá wò bí ilẹ̀ bí sasha in the past about almost sixty percent àwọn èèyàn ló ní ìfowópamọ́ ìgbésí ayé yẹn hmm. ọbí tó kọjú sóní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ so tó bá jẹ́ obìnrin tó ń fèsì orúkọ báyìí ẹ mo ní ayé àsọfẹ́ pé yọ náà dòun ni wọ́n fèsì ní ìwọ nìkọ́kọ́ ni wọ́n fèsì so bí oníkálukú ṣe máa wá áńdù ẹ̀ ló yàtọ̀tọ̀ ìdí kan ló máa fà á tó jẹ́ pé àwọn obìnrin ìgbà ìsìn máa ń ní owó ju ọkọ wọn lọ obìnrin lè ṣe any dirty nǹkan tó bá rí wọ́n lè sáré ṣe wọn ò ní gbéraga pé eléyìí o mo lè ṣe o ọkùnrin mélòó ló wà náà fẹlẹ tàbí ọwọ́ tàbí ojú kìíní kan. mo fẹ́ kẹ́ bá wa la nǹkan kan mà uh-huh. ẹni obìnrin lè ṣe dirty job ṣe mọ̀ pé dirty job pé oríṣiríṣi dirty job bí àwọn dirty job wo àwọn dirty job kan wà tó fògo fún ọlọ́run àwọn dirty job míì dẹ̀ wà. wọn fògo fọlọ́run. ṣe gan ṣe rí dirty job tí mo mean ni wípé iṣẹ́ tó bá ti yàtọ̀ sí pé à ń wọ súùtù hmm. tó ti yàtọ̀ sí pé à ń lọ súùtù à ń dá ọ̀gá kan lóhùn à ń lọ bá ṣe kan bí ọ́fíìsì job àwọn ọkùnrin mi yàtọ̀ sí yẹn wọn fẹ́ ṣe nǹkan mi hmm. when i mean dirty job yẹn mi nǹkan máa ṣaṣẹ́wó àbí ká máa tọrọ kiri mo mí wípé kéèyàn kọ̀ wọ́n pé bísíǹsì bá àtẹ̀ sáré ṣe hmm. orí mi tí mo jókòó ilẹ̀ ni mo ń kó ìdọ̀tí ọkùnrin mélòó ló máa kọ̀ wọ́n kò máa sí nǹkan kan jẹ́ kí sáré lọ́ọ́ máa ṣe irú báyìí so a lot of people do a lot of men àwọn ọkùnrin wa wọn ò fẹ́ àwọn iṣẹ́ tó lè pọ́n wọlé nítorí wọ́n láìkì àpọ́nlé hmm. Hmm. èmi bìlìfù ni pé nǹkan tó máa sábà ń jẹ́ kí majority wọn kó dàbí ìgbà tó ń pè ọwọ́ wọn wọn tó kè hmm. iṣẹ́ tá dẹ̀ ń sọ yìí lórílẹ̀‐èdè wa sàmà kó pọ̀ kó pọ̀ iṣẹ́ tó lè pẹ́yàn lé pé mo wọ suit mo jáde láàárọ̀ ṣé ló pọ̀ àwọn ṣe pé ka jámájámá bóyá mo rajà bì kan mo ṣe kíní kan bì kan mo ẹmọ mo kàn wọ́pọ̀ kè pure water ṣé kí n máa pákéjì ẹ̀ àbí mo ṣe bread mo supply ọkùnrin mẹ́rin ló máa ló fẹ́ ṣe yẹn a máa pé ó ń gbé ọ̀rẹ́ ìwò mi ládùúgbò ó ṣọ̀wọ́n. so ìyẹn ìkíní ṣé rí kókó obìnrin tí ó kọ lẹ́tà sí mi òun ni wípé kó wo ìgbésí ayé táwọn ọmọ yẹn máa gbé. Hmm. tó bá lóun fẹ́ padà sí abúlé hmm. Hmm. owó làbọ̀rọ̀ padà sábúlé abúlé kó máa wo tó bá ti ní ọmọ ṣètọ́lá sàṣẹ́lí ní ìgbà kan nínú ayé àwọn parents mi wọ́n sì ń ṣiṣẹ́ ní ìlú wa wọ́n sì ń tajà lẹ́kọ̀ọ́ tó bá ṣe wàrántì mi iṣẹ́ tó ń ṣe ń bí kò pé èèmọ̀ ó dẹ̀ wọ́n pé ọ̀hún ni mo ti rí iṣẹ́ tó dáa Hmm. ṣé bí nàìjíríà gbogbo wa jọ wà ìgbà mélòó ẹ fi débi tó bá wà hmm. bó jẹ́ wíkẹ́ǹdì sà máa máa kí ẹ tó bá sì gbà yẹn ṣe ti understand tó o bá dẹ̀ gbà èmi kọ́ ni màá sọ fún yín pé kó fi ọkọ lẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ èmi o adénìkẹ́ o ni ọkọ fún mi ní condition pé tó o bá ti tẹ̀lé mi lọ abúlé láì ṣe pé mo ní iṣẹ́ tó fẹ́ yọ mílíọ̀nù fún mi. labúlé labúlé tí mo dẹ̀ lọ́mọ tí máa gbọ́ bùkátà ẹ̀. ó máa bèbè ẹ̀wà máa sign ẹ̀ torí àwọn ọmọ mi ni mo fẹ́ build life on bí ìdẹ́lẹ́ mi pé mo lè build ẹ̀ ní abúlé. ẹ ṣe ìyá wa. Hmm. ìbéèrè tó kẹ́yìn tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín nítorí pé ọ̀rọ̀ ìfẹ́ ṣùgbọ́n kò sí àsìkò láti wọ inú ẹ̀ lọ hmm. títí. ìbéèrè kan tó kù tí mo fẹ́ béèrè ni pé kí ni àmọ̀ràn tí ẹ lè gba àwọn obìnrin tí wọ́n larú nǹkan báyìí kọjá kò ń ṣe obìnrin nìkan ló ń là kọjá àti hmm. pé àwa obìnrin náà nígbà míì tí obìnrin bá tilẹ̀ ní two naira tọkọ ní one naira fifty kọ́bọ̀ obìnrin yẹn obìnrin míì apá ìmàgasókè ni jẹ́ pé ọkọ òní lè bá wímọ́ ọkọ òní lè ní kó jókòó ọkọ òní lè ní kó dìde kò ní sí ìbọ̀wọ̀ fọ́kọ mọ́ amọ̀rọ̀lẹ̀ lè gba irú àwọn obìnrin yẹn náà. ṣe rí ẹ̀yin ará mi nílé ó pọ̀ síbì kan lénìí ni ó lè pọ̀ sí ibòmíì lọ́la ìgbà míì ó máa ń sáfẹ́rẹ́ owó níní lọ́dọ̀ ọkọ àbí lọ́dọ̀ ìyàwó tó bá ní owó tó bá rí i pé ah, o ti ń gbọ̀wọ̀n bùkátà pẹ́pẹ́pẹ́ ní ilé ẹ á da kò ń ṣe nǹkan tó dáa láti máa ṣe ìgbéraga nítorí gbà tí ọkùnrin yìí ní ó ń tọ́jú ẹ̀ ó ń hmm. tọ́jú ilé hmm. so ìwọ̀nba change tiwọn náà ní kò wá kò jẹ́ kò tọ̀nà rárá láti ṣègbà ṣègbàràga sọkọ. ṣùgbọ́n tó bá jọ tó bá hùwà nọ́mà tó bá tí wò ó ní ìgbéraga tó wà pé kíní yìí mo kàn ń ṣe pé kì í fi bọ àṣírí ni tó wá ń jọ bí ìgbéraga lójú ọkọ ìyẹn yàtọ̀ bọ̀ kí wọ́n fúnra ẹ wá mọ̀ mọ̀ ṣe mọ̀ pé àwọn obìnrin míì bó bá ti ṣe ń bọ̀ láti ta gan lọ gbogbo àwọn nǹkan tó ń rà pọ̀ gan láti máa gbé fọ́pẹ́ pé o at least o mọ bí mo ṣe stress ara mi mo ṣe get gbogbo oúnjẹ yìí ń sìn ó ti rẹ̀ mí o ó máa dáa kó o lọ sí o kò hmm. dáa hmm. Hmm. kò dáa ó lè yí lọ́la bẹ́ẹ̀ni ó lè yí lọ́la tá a bá nípa nífẹ̀ẹ́ ara wa àwọn nǹkan báyìí la fi ń mọ̀ ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo ìmọ̀ràn tèmi nìyẹn. ẹ ṣé ẹ ṣé wà á dúpẹ́ torí pé ẹ ẹ ti bá wa tan ìmọ́lẹ̀ sí dáadáa àmọ́ dẹ̀ mọ̀ pé àwọn aráalé náà wá ní àmọ̀ràn kan tàbí ìkejì lọ sórí Facebook Twitter and Instagram handles wa kẹ́ lọ fi ìmọ̀ràn yín àbí àmọ̀ràn yín síbẹ̀ ẹ dẹ̀ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ó wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín lọ́wọ́ nítorí pé ọgbọ́n lọ́gbọ́n la fi máa ń ṣọgbọ́n ẹnìkan ò dẹ̀ ń jáwádé kò dẹ̀ sẹ́ni tó gbọ́n tán ṣùgbọ́n nǹkan tèmi máa sọ ní ọ̀rọ̀ yìí ni pé obìnrin náà tó bá mọ̀ pé o ti ń tẹ̀lé gàràgàrà nítorí kọkùnrin tó lè ronú pé òun fẹ́ kó lọ sábúlé nǹkan míì wà ń bẹ̀ wọ́n dẹ̀ ní agbọ́ agbọ́ tẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni àwa ò dẹ̀ ń gbẹ́jọ́ ẹnìkan tó bá rojọ́ sílẹ̀ àwa túbẹ̀ rò ní tìdàkejì hmm. jọ tẹlẹ̀ jẹ́jẹ́ tó bá jẹ́ pé mi ní ẹ màá dí dáàdì lóru màá ní dáàdì ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ àpàdà sábúlé. nǹkan á da. ó ọ̀nà owó ni mo fi ṣẹ̀yìn mo mọ̀ pé mi náà ni kò dẹ̀ wù mí kémi náà máa ṣe wàhálà báyìí kò wù mí náà wù mí kẹ́ ríṣẹ́ màá tún bá ọkọ mi màá bá sáré iṣẹ́ ó tiẹ̀ lè rí iṣẹ́ kan màá bẹ́ẹ̀ màá bẹ́ẹ̀ níbi tó ti ń gbọ́ kó lè gbọ́ torí tó bá gbọ́ àjọ̀dá fáwa méjèèjì ó dẹ̀ lè jẹ́rìí kan ti súnmọ́lé fún yín ni tí ò bá mọ̀ ire yẹn ó lè ti súnmọ́lé tán tán kí agídí ọkàn kó má gbé yín padà sábúlé torí abúlé yẹn àfi tó bá yẹ pé bóyá ẹ ní ilé iṣẹ́ tẹ́ fẹ́ lọ dá sílẹ̀ bí gẹ́gẹ́ bí ìyàwó ẹdún jọbí gẹ́gẹ́ bọ́n ṣe ti sọ jọ̀ọ́ arábìnrin ibikíbi tó bá wà àbẹ́yìn tẹ́ bá ń larú ẹ̀ kọjá lọ lọ ẹ tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ẹ bẹ̀ dádì dádì àgbọ̀ ẹ ṣé gan ni àtún máa rí yín bá lórí ètò ìrírí èmi ti yín ẹ̀yin tèmi ó dàbọ̀. ẹ̀yin ará lé o ayé wọ̀ ní du rúdurùdu o ayé wa ò dẹ̀ ní dìrá dáradá nǹkan tó máa dé bá wa tó jẹ́ wípé a máa gbé àwọn decision kan hmm. tí ò tí ò bá wa lára mu hmm. torí ọmọkùnrin yìí mo mọ̀ pé nǹkan kan ló dé bá kò ṣe pé ojú ojú títì pé ah, ó wá di pé èmi náà ni obìnrin bá san òun tí mo ti ń sanwó lé hmm. wá di pé ìyàwó mi ló wá ń sanwó lé nǹkan tí ò da ò ní dé bá yín kò dẹ̀ ní dé bèmí náà orúkọ tèmi ni Abíọ́lá ọmọ Bùkọ́lá ètò ní rírí ìrírí lẹ́tọ̀ọ́ ó dàbọ̀.